you understand ìjọ tí ìlú tí màá kọ́ ṣe meet and greet mo fẹ́ ṣe Dublin mi mo ti lérí pé mi me. in fact tí n bá lọ Canada before then mi ní ṣe but Canada yẹ Dublin ibẹ̀ mo ti kọ́ fẹ́ ṣe meet and greet inú ọdún ìdẹ̀ máa ṣe Tókunbọ̀ máa jẹ́ kó mọ̀ pé mo mọ̀yàn jù ẹ lọ́nu Dublin yẹn àwọn èèyàn lọ́ọ̀fù mi jù ẹ lọ olóṣì inú ilé ẹ̀ mo ti kọ́ fẹ́ wá ṣe meet and greet èmi máa ti wọnú ìlú ẹ̀ máa sọ pé ìjọba ẹ̀ mo ti wà ń bí o àwọn èèyàn dẹ̀ máa rí ibi tí mo ti máa ṣe meet and greet yẹn máa gbé gbé gbé gbé gbé gbé máa gbé síbẹ̀ fún bíi five days tí gbogbo wa máa ti mọ̀ pé bíi báyìí bíi báyìí you will see it wà á rí yàtọ̀ nínú ayé mi àti ẹ lórí social media inú ilé yẹn inú ìlú ẹ̀ mo ti fẹ́ wá nà ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti fẹ́ fi hàn ẹ́ pé èmi lọ̀gá ẹ̀ ní orí social media èmi ọba elizabeth máa ṣe meet and greet nínú ìlú ẹ̀ dublin yẹn ibẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ ṣe mo fi ọlọ́run búra ibẹ̀ ni mo ti máa ṣe mi ò dẹ̀ ní èèyàn méjì tó yẹ pé ó máa jẹ́ pé ó máa jẹ́ mm, coordinator mi láti snare ni kó o tún lè mọ̀ láti snare máa tún lò láti snare ni màá lò àti bàbá gaddafi bàbá gaddafi ọkọ̀ àti pípa aláṣọ àdúrà wàá rí àwọn èèyàn tó máa gbé orí wọlé àti bí mọ́mí ọlábísí bàbíntì ọ̀rẹ́ mi tó gbáskì mo tún ní ìyá mo tún ní màmí kan ìyá ànánọ́rẹ́bù ànánọ́rẹ́bù ni máa ń pè wọ́n mi ní dárúkọ wọn bí àwọn èèyàn rẹpẹtẹ wàá rí àwọn èèyàn tó máa wọlé sẹ̀ mo fi ọlọ́run búra wàá rí ibi tẹ́mi ti máa ṣe meet and greet pé inú ìlú ibi tó ń gbé yẹn máa lù ẹ́ mọ́ bẹ́ẹ̀ olúṣọlá yusuf ló máa dáná fún wa ló máa àrèjì oúnjẹ olúṣọlá yusuf ló máa wà ní kí àwọn fẹ́ jẹun wọ́n fẹ́ ṣe gbogbo olúṣọlá yusuf bring people ẹ rí àwọn tó máa wá kí èmi Tókunbọ̀ ibẹ̀ yẹn mo fẹ́ lù ẹ̀ mọ́lẹ̀ mo fi kristi búra wà á tún rí nǹkan táwọn àwọn èèyàn a máa tún ṣe time to give out gift o Parí gifti, gift táwọn èèyàn máa fún mi àwọn èèyàn máa fún mi gift olófo ní rada nonsense gbogbo àwọn èèyàn máa wà bẹ́ẹ̀ sitari àwọn èèyàn máa wà bẹ́ẹ̀ níbi tí àti níbi tí àti Naomi wà àwọn èèyàn gbogbo àwọn ọmọ ayé àná tó ń bínú síra wọn wọn ọlọ́run gbogbo àwọn tayé àwọn kiri tó tí dọ́là tí gbogbo nǹkan tí máa ń bá àwọn èèyàn sọ báyìí ni pé ah mo fi ọlọ́run búra gbogbo nǹkan tí gbogbo wọn báyìí tí máa máa bá wọn sọ báyìí gbogbo ọmọ mi nà tí máa máa bá wọn sọ ẹ̀yìn àti dàmí mo ti fẹ́ pa wọn. àwọn pàtì nàìjíríà yẹn bá máa sọ fún mi wọ́n sọ fún mi pé nígbà tí wúmà yìí bá mi fa ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀lẹ́ máa parí ìjà yìí wàláì ọlọ́ọ̀ẹ́lẹ́dùnmáì nígbà tàbí tó ń sọ̀rọ̀ ni òun bá àbíkẹ́ sọ̀rọ̀ ó máa máa sọ fún ẹni àti ẹgbójú ẹ ṣe kinní kan wàláì gbogbo ẹ kò sí ẹni tí n bá ti mọ̀ pé èèyàn kan bẹ́ẹ̀ nìkan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo pọ́n ń jà ohun tí màá kọ́kọ́ sọ ni pé ìjọ́lẹ̀ máa parí ìjà yẹn ó dáa nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín nìyẹn àfi tí n bá mọ ẹni yẹn mo fi ọlọ́run búra lórí social media ẹlòmíà kan ò pé ah, irú ẹ̀dá ò ní woman yes and that is me àwo ò sí níbi kí nǹkan bá kí nǹkan bá jẹ àti ríkẹ ríkẹ ríkẹ máa wá sísítà mi nì ìyàwó ìyàwó pásítọ̀ ìyàwó prọfẹtì ẹ rí i pé mo fẹ́ play mo fẹ́ play ohun ẹ̀ pa ìyàwó prọfẹtì ó máa wá bẹ̀ máa wá sí ibi tí n bá ti ṣe meet and greet gbogbo àwọn tí tòkunbọ̀ àwọn ìyá àwà gbogbo ọ̀nà máa wà bẹ̀ ẹ máa rérò olóbùkún tòkunbọ̀ oníradàradà ẹlẹ́nu bọ́yọ̀bọ̀yọ̀ ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ onídọ̀tí àgbàlagbà èmi máa wá nù ẹ̀ mọ́lé ni ibi tí mo dó díẹ̀ ni ẹ̀ lórí social media i will come to i'm coming this year i will come this year this very year kò ní yẹ this particular year kò ní yẹ i will be in Dublin olófo níradaràda olóṣì àṣìírí ìwọlé wá síbi ìbáyìí kò níbo náà èèyàn náà fẹ́ gbégbà ìwọ kọ́ ló máa níbi kan náà èèyàn fẹ́ gbégbà ìwọ kọ́ ló máa sọ ìwọ ló máa sọ àwa máa jẹ́ kó mọ̀ ẹ́ pé èmi máa kọ́ ẹ bó ṣe ń ṣe ayé wọ́n ṣe ń gbé ayé ìgbé ayé ìrọ̀rùn èmi máa kọ́ ẹ bó ṣe ń gbégbé ayé ìrọ̀rùn ìjọ tó bá ti ń rí èmi ọba ńlẹ Elizabeth tó bá ti ń wò pé à ewu woman ọba ńlá òun àwọn èèyàn wá ń ṣàpọ́nlé fún báyìí wàhálà ìjọ ẹ ló máa èmi máa kọ́ ẹ bó ṣe ń hùwà ìjọ ẹ ló iná yìí ìjọ ẹ ló máa ìjọ ẹ ṣe é wó ti ṣe ìdíkọ lọ mo máa ṣe gbogbo ní iná yẹn náà ni ẹ máa ṣiṣẹ́ yẹn àwọn sáfù ó ju ti factory lọ do you understand ẹ mo lọ ra mixer fún wọn ni pé ó yẹ máa jẹ mixer máa mu mineral wọ́n ti fẹ́ẹ̀ kú látàárọ̀ ẹ̀yin fáǹsì ẹ̀yin èèyàn pàtàkì ọlọ́run ẹra na ẹra yàtìnàyà. inú kẹwọn arú ìwọ tó jẹ pọlọpọ ọlọ́pàá wa wọ́n tẹsí fún káàrin sí yẹn wọ́n wá ẹni náà ó dẹrẹjọ ọlọ́pàá orí orí orí social media wa jẹ́ ó jẹ́ police eh, ó jẹ́ police ó jẹ́ police station àbó jẹ́ force headquarter. Hmm. kò ṣiṣẹ́ kò jẹun kò relax bí àmọ́ ń rẹ kó tó máa sáré kiri àmọ́ tó yẹ ká ẹ bá wí àmọ́ tó yẹ pé táyé pé gbogbo yín ti bá wí èèyàn bíi mẹ́ta ti bá wí láàrin pé nù wọ́n má ṣerú nǹkan èèyàn wọ́n bá rún wọ́n á mú káwí wọ́n bá jẹun hmm. ẹ wò ṣọ́ọ̀bù tán náà tì rèé o wọ́n kìdí kan ṣé náà bá yín sọ ṣé náà bá yín sọ èèyàn náà bá yín sọ. bí èèyàn bá sí nàìjíríà ó yẹ kó ṣe wà ní ṣọ́ọ̀bù ẹ̀ pé wà ní ṣọ́ọ̀bù mo ṣáà mi n tí borí bá fọ àárín fẹ máa bá ń bẹ orí yìí ti burú bí egun tó ní wèrè ẹ ń ṣí mi pẹ̀lú nonsense ọjà eléyìí aṣọ ìjà ni Brasilia two hundred thousand ẹ̀rí ìjà ni two hundred thousand bẹ́ẹ̀ dúró rẹ̀ ẹni tí YouTube ṣe rí ṣe rí áńkì ní ẹ̀rí ṣe ti rí mo ṣe ìjà ni rí ẹ̀rìn gẹ̀ ó dúró re ó ṣẹnu re bóyá bíbá ìjà Àbújá à ń wíru wọ́n ń wíru ẹ̀ ń rí ẹ̀ ń tí èèyàn sí òkò parun ẹ̀ ń tí ọmọ ọlọ́mọ sókò parun ẹ̀ só tọ̀rọ̀ ẹ wá ń ṣe bí ìgbà tó ẹ pórí níta bá ṣe a má ti pa orí tó kún bọ̀ ó lóhùn ó lóhùn ó tún bá yé ọmọ ó máa tún bá yé ẹ̀gẹ́ kí ló kàn mí èèyàn máa ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́run ní tarí ẹni tó máa bá tiẹ̀ gẹ̀ sí orí ẹ bàjẹ́ ṣébi máa fọ́ bọ ẹnu fún yín èmi máa sọ tọ̀rọ̀ èmi máa sọ tọ̀rọ̀ gbogbo wa nísìnyí ọlọ́run ti fún wa níṣó ti wá ṣẹ́kúnṣẹ́ wa bọ́lọ́n ṣe máa ń wá ṣẹ́kúnṣẹ́ yàn wá ṣiṣẹ́ wá wà stressor ẹ rí Ìyá ni tẹ bá rí Ìyá Ìbàdàn stressor she ó ti ṣiṣẹ́ ó ti rẹ̀ ẹ rí mi Liz ìgbà rẹ ti rí Liz lórí social media tó o bá pe Liz sìn ó wàá máa làágùn ìyọ̀bọ̀ ní inú èsì tó ń di ẹrù tó ń di ẹrù tó di ẹrù one ninety five tó ń di ẹrù tani tí ẹ ò bá ẹ lọ bẹ àwọn tẹ ẹ bá rí tó wá bẹ bí wọn léèrè wọ́n sọ wọ́n sọ wípé ṣọ́ọ̀bù ọba ńlá yẹn àfi bíi fátìrì ẹ wá wọn ẹ wá wọn staff mi kẹ òun rè òun ní ṣe é rí ẹ gbójú yín kú ọjà rè kí n ẹ wò ṣe é rí ṣe wọn ṣe wọn ṣe é ti YouTube ẹ rí wọn wọ́n ń ṣe bí gbà wọ́n ń ṣiṣẹ́ bí ẹni wà fátìrì ni òun rèé ó ní bí ẹni wà ń fa ti ẹ rí wọn lẹ̀lẹ̀ ẹ rí gbogbo àwọn tó kù tí wọ́n ti fọ́ ìdàgbé wọ́n ń ṣiṣẹ́ bí ẹni wà ń fa tì ní àwọn tó jẹ́ pé wọ́n wọ́n bízì sáwà tá a bízì ń bí àwa tá a bízì ń bí látàárọ̀ bàbá bá a ṣe máa aago mẹ́wàá la close lánàá after nine lánàá after nine tí n bá ṣe tí n bá ṣe tí mo bá polówó ọjà tán ní ìsìn tí n bá tún bẹ̀rẹ̀ mà àìmọye àwọn madam i have not confirmed my money o àwọn kìíní kan mo fẹ́ ra gbá mo fẹ́ mi ò tí ì dà wọ́n lò orí yín bàjẹ́ dànù tí ẹ lọ wá ṣẹ́kúnṣẹ́ ó lè jẹ́ pé ọmọ tíṣẹ́ ìka lára tó wá ṣẹ́kúnṣẹ́ a máa wá sí orí social media máa búlé èèyàn lójoojúmọ́ tíṣẹ́ ẹ̀ bá ka lára a máa sórí social media máa bú àwọn èèyàn a máa ṣépè fáwọn èèyàn a máa borúkọ èèyàn jẹ́ gbowó ṣe bó orí orí YouTube tẹjọ wo Facebook tẹjọ ń gbà ní one ninety five Brazilian àwọn ilé ṣe bó ni olófìdùn mọ́yìn olófìdùn mọ́yìn ẹ lọ wo gbogbo àwọn ẹ lọ wá first manager second manager third manager ẹ iṣẹ́ kílẹ̀ ń ṣe tẹ̀ ń gba manager iṣẹ́ kílẹ̀ ń ṣe tẹ̀ ń gba manager manager orí fracas ẹ̀yìn náà ni ẹ̀yìn náà ni ìgbà tó dé yìí náà ni oríṣiríṣi mánéjà ńgbà tó dọ́dọ̀ Àbíkẹ́ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ asfaw gbogbo tó bá ń bẹ̀ ọ̀rọ̀ mánéjà ṣe ṣẹlẹ̀ ṣe mánéjà nígbà tí gbogbo ẹ̀dẹ́ ti lọ làbí kó ti ṣe mánéjà mọ́ ẹ̀yin oní Facebook mánéjà àwọn náà náà dálẹ̀ a máa gbọ́ mánéjà àwọn oní mánéjà sọnù àwọn ọ̀kà mímọ́ tẹ̀ ń bá kiri ilẹ̀ ẹ̀yin náà ni both of them are too desperate they are too desperate and wíru wọn wíru kí náà bá yín sọ àwọn eléyìí ò kì í ṣe Brasilia o ẹ bó ṣe wà yìí China ni olórúkà eighteen thousand ẹ̀rí ojú oore eighteen thousand orúkọ ẹ̀rí orúkọ ẹ̀rí eighteen thousand ni ṣẹ́ẹ̀rí eighteen thousand ìsìlámì àwọn ẹ̀rọ máa gbé wá máa gbélé ó máa jàbọ̀ ọ̀rẹ́ ẹ̀ lẹ̀ ṣé o ti kọ àdírẹ́sì ẹ̀kan ẹ̀ tán ṣé o ti ka àdírẹ́sì ọjà ìpín kan tí mo ní kó kọ fún kiri lẹ́ẹ̀kan ó dàbí ẹ̀gbọ́n ló dàbí wá wá wá wá máa gbélé ilé ẹjọ́ ló dàbí ọmọ yìí alẹ́ ní ìtó tó kàwé jù láàrin òun ẹni ọlá ìyẹn ni supervisor wàláì lẹ́yìn báyìí ẹgbẹ́ ọ̀hún tó sùn ó ní kò ṣe bẹ́ẹ̀ oníhun ti fẹ́ laago ni wọn ò kẹ́ ó lè sọ ibi báyìí brain ẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa eléyìí fifteen thousand fifteen thousand ríǹgì ẹ̀rẹ́ o fifteen thousand fifteen thousand àwa àbí báyìí kílẹ̀ ń wí kílẹ̀ ń wí àásọ kan ìwé náà wí èmi ò mọ eléyìí àwọn onídàáyà ìdílé. oníbìdì ilé wa bá mi o ẹyin ilé thirty thousand báàmọ yìí ẹ̀rí ilé eighteen thousand eighteen thousand eighteen thousand ah ó kó ọjà yìí tán o má wọlé má lọ màmú ìtọ́wà lẹ́yìn má wọlé ẹ má lọ mọ́jà mi o má wọlé má gbé tìbí wa. eighteen. ilé twenty thousand twenty thousand twenty thousand twenty thousand àwọn amúkaru àwọn awíru àmàwíru àwọn awíru mo máa bọ́ sóṣù yà mo tiẹ̀ máa ń wà ní lómi tó àmà ní sẹ́yìn ṣé ṣé ṣé bẹ́ẹ̀ lórí yín kú sí ọlọ́pàá dìkẹ́ ẹ̀ wanted ẹ wá dórí social media ẹ wá gbọ́ nǹkan tó wí o ó sẹ̀ kankan ẹ wá wo ẹ wá ṣe kinní kan rádaràda rẹ́ẹ̀dì mi ò ní rẹ́ẹ̀dì o rẹ́ẹ̀dì ìfà rẹ́ẹ̀dì èní màmá tẹ́ mo tada lóhùn láti yẹn ọ̀nàrà rẹ́ẹ̀dì ọ̀nàrà rẹ́ẹ̀dì ọ̀nàrà ọba mẹ́ta nọ́ra rẹ́ẹ̀tì mu nínú báyìí nínú ele eighteen thousand ele eighteen thousand eighteen thousand. Eighteen thousand mo ní nǹkan tó jẹ́ pé ó dà ó jẹ́ miss colour máa fi wọ̀n tí ò ń ṣe red ìdílé lè thirty five ilé thirty five thirty five ilé thirty five ilé thirty five ilé. ilé náà thirty five ilé lélẹ̀ thirty five lélẹ̀ thirty thirty five lélẹ̀ thirty five lélẹ̀. You need thirty thousand thirty thousand lílé thirty thousand Fake me job no no I aisara man látọ̀rí YouTube Only ní Ele ẹ lè wo eléyìí ẹ lè instead of that red eléyìí mo ní kí n tó ní àwọn nǹkan tó dàbí kọ́ra nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó di bíi a to be a to be mid or on the twenty next month ṣe mọ̀ bí ẹ mọ̀ pé irú sìn on the ten ni mo lọ sí China on the ten next month ni mo lọ China so tí n bá ti lọ sí China bá ti dé China títí on the twenty àwọn ọjà tí wọ́n kọ́ra ẹ̀ máa sẹ́ndẹ̀. mo jẹ ní Brasilia Brasilia tó jẹ́ bọ̀ kó ń ṣe kínní o kó ń red bíi kóra kìíní báyìí lórí èkó mo ní eré nínú ọjà tá a ṣẹ̀dá náà ni. àfihàn ẹ̀pà òun ká ti jábọ́ ẹ̀rí bóyá fáàn ìkásí mo jẹ́ ọjà yìí bóyá ló lè kú mẹ́ta bóyá ló lè pé mẹ́ta mọ́ eighteen thousand bóyá ló lè ṣẹ́kù mẹ́ta mọ́ ẹ̀rí eighteen thousand ni eighteen thousand ẹ̀rọ ẹ̀ fi ba ẹ̀rọ mi ẹ̀ fi omi góòdì gangan fún àwọn akọ̀tọ́ tó bá mi ra ajá báyìí ó sáré ra méjì yóò rà fún àbúrò ẹ̀ wọ́n ní python fẹ́ ṣe àwọn àlèlò eléyìí tẹ bá rí eléyìí àbúrò mi náà ló jọ sunday olóbi ṣe kíní àjọ̀dún òun náà wà náà tó ṣẹ̀mí lọ ìyá àlìyá fifteen thousand tẹ bá rí lọ́rùn ẹ má rò pé ju jẹ́rì yìí tí alẹ́ àrùn sí báyìí àbúrò mi ló wọ̀ ọjọ́ sunday ní chọ́ọ̀chì ẹ̀yẹ wa tuntun ẹ má rò pé ẹ ni alálẹ̀ àtù àbúrò mi má bínú àyìnkí àdè jẹ́ ń fi ẹ́ tajà jù àyíká àdè tẹ́ fẹ́ tajà dé olówó ọjọ́ sunday olàbúrò mi wò tí wọ́n ṣe anniversary kẹkẹkẹ kẹ mm. ah ẹ lè rí dáadáa mò ń bọ̀ ìyáálé àwálẹ̀ ṣẹ́rí. ṣẹlá àbúrò mi ló ní yọ ah mo ń bọ̀ kó yọ dáadáa yẹ kí n wábi tó ti yọ yáàlẹ akéré tí kìíní ẹ yọ ṣẹ́rí ẹ kí n tún dá padà fún ìkẹyọ òun àbúrò mi ló ń jọ sunday ẹ̀yin kọ́ mo fẹ́ wò jẹ́ ń dá padà fẹ́rẹ̀ ah ṣẹ́rí oh my god. ṣẹ́rí olówó sunday ṣẹ́tì. mo ló wọ̀ olówó bíbá. máa ń sọ kó máa ya fọ́tò kó máa ya fọ́tò. ó yọ ń bí ṣé ti rí ó yọ ń bí dáadáa. olówó ọjọ́ Sunday ṣé ti fifteen thousand ni má ṣe kọjá ìyá ara ẹ̀ ọ̀nà àbúrò mi wọ̀n Sunday ló fi ránjó chẹ̀chẹ̀chẹ̀ nu ṣọ́ọ̀ṣì wọn má kọjá ìyá ara ẹ̀ ó dáa bí ò fáìn ó fáìn àbí ò fáìn èè èè àbúrò mi nìyẹn fifteen thousand ìjọ yẹn tí mo tí mo ìjọ ta ajá yẹn báyìí gbogbo tó wà bàbá yìí mí rí ẹni tí ò rà nù ọjà yìí gbogbo ọkàn mọ mi kò rẹ tí wọlé twenty thousand ní fífa ìfẹ́ dààmú ẹ̀ láàmú wọn lọ gbé mi lé fífa ìnáwó ọ̀rọ̀ twenty thousand mo ní sílva ilé mi àwọn yàtọ̀ àṣẹjẹ ẹ wò lókè ní ọ̀rẹ́ ó sì rẹ̀ mí fúnra mi síbẹ̀ lílẹ̀ thirty twenty thousand síbẹ̀ lílẹ̀ síbẹ̀ àǹgò síbẹ̀ àǹgò síbẹ̀ ẹ má lọ fọ́lé torí pé ẹ fẹ́ ṣe ìnáwó ẹ má lọ fọ́lé ẹ má kò sẹ́ni tẹ́ fẹ́ púfù gangan fún àwọn tẹ́ ẹ̀ ń lé àwọn tẹ́ ẹ̀ ń lé lórí social media yẹn ẹ̀rí tẹ́ àwọn tẹ́ ẹ̀ ń lé ẹlòmíà ní òun fẹ́ ṣe kíní kan jẹ nìkan lọ àwọn tẹ́ ẹ̀ ń lé yẹn wọ́n jù yìí lọ. Do you understand? àwọn tẹ́ ẹ̀ ń lé yẹn wọ́n jù yìí lọ. àwọn tí wọ́n fẹ́ rò pé à kò sí bí òṣèyẹ kó o jẹ́. Hmm, wọ somebody wọ́n jù ẹ̀ lọ wọ́n ń ṣẹgbẹ́ wàá kàn máa lé wọn ni wàá kàn máa lé wọn ni ó ti mọ́ wa lára ká má máa kọjá àyà ara wa ǹjẹ́ wàá bẹ̀rẹ̀ kó máa kọjá àyà rẹ̀ àbúrò right máa ń kọ bí bèbí ni àwọn tó àbí bàbá sáàbù mi mọ̀ tó bá yí ibà báwo ló ṣe máa báwo ìyá ìyá ṣe máa kí mi báwo ló ṣe máa kí mi ẹ ẹsẹ̀ méjèèjì ni ó máa fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ báyìí olóbùkún tó kùnbọ̀ wọ́n tó náà ọmọ ìyá àgbọ̀pọ̀ ọmọ ìyá rí ó tọ́jú ọmọ ìyá òsá lóní ọyàn òdì ọyàn òdì níyẹ̀ níyẹ̀ fún gbogbo yín mu o ní o ẹ ẹ yù ẹ wà unite wọ́n á bọ̀ tèmi nígbà náà sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ibẹ̀ ẹsẹ̀ méjèèjì ni kí ló fà á wò pé ẹni yìí ìyá mi ni ọ̀gá mi ni lọ́lá ọkọ mi ṣàmà ṣàmà ṣàmà ẹlòmíì mídélì tó ti fẹ́ ẹ̀gbọ́n tó ti fẹ́ obìnrin bóyá ó fẹ́ yàwó báyìí gbogbo fámìlì yẹn báyìí ó máa kò wọ́n rí gbòrògbòrògbò wọ́n wọ́n máa yẹ́ yàrá ọ̀kọ́ra wọn báyìí àgbọ̀n ní rojú àbúrò àbúrò ní rojú ẹ̀gbọ́n bójú ọkùnrin mi náà bójú obìnrin mi náà á ṣe bóyá máa ṣe fọ́pọ̀ ẹ̀ tí ò ní jẹ́ kí fámìlì wọn ò ní rojú ara wọn ọkọ mi ó dúró tì mí báyìí ni àwọn àbúrò mi ọkọ mi dúró tì mí báyìí ni pẹ̀lú àwọn ó dúró nẹ torí àwọn fámìlì ẹ̀ gan wọn fi mí ṣeré àwọn fámìlì ọkọ mi fi mí ṣeré because èmi gan náà ò dáadáa bùkátẹ̀ gbogbo àwọn àbúrò mi ọlọ́run gbogbo àwọn àbúrò mi kò sẹ́ni tó lè ní ta ni máa yẹn tó máa wọkọ mi pé ta ni ilé because wọ́n mọ̀ pé bàbá ni bàbá lọ́kọ mi bàbá bàbá. olórí ìkókun bọ̀ ọmọ ọtọ ọmọ ìyá haúsá ọtọ ìtọ́jú àwọn àbúrò ẹ̀ tó ọmọ ìyá ẹ̀ jọ súnmọ́ra yín ẹ̀ ṣọ̀tá kú ni ẹ̀yìn ṣọ̀tá ẹ̀ tọ́jú ìyá yín bàbá tọ́jú ìyá yín ìyá ìyá ajẹ́gbẹ́ ajẹ́gbẹ́ kú tó kù ìyá ẹ̀ máa jẹ̀gbẹ́ ìyá ẹ̀ jẹ̀gbẹ́ kú ni àwọn amọ̀ pé ìyá ẹ̀ jẹ̀gbẹ́ kú ló bú kí o lè sùn ló bá máa sọ̀rọ̀ sáwọn àbí ó lákòókò tó lè yí fún wa òun ló máa bú ìyóníyàá ọ̀rọ̀ fámìlì oní fámìlì ó máa dùn mọ́ lẹ́nu wá ní ká má sọ tiẹ̀ má sọ́mọ̀nà kàì wá ní oníyà yábìkẹ́ pọn communication ó pọn àwọn ọmọkọ́mọ ìjọ lórí kábìkẹ́ bó ṣe wà yẹn kó máa ṣe kó máa ṣe rágbàràgbà èyí tí wà àtọmọ tó àwọn ọmọ tó kùn àwọn ọmọkọ́mọ tó kùn ìwọ tó yẹ pé ọlọpọ ọmọkọ́mọ ìwọ ló gbogbo ọmọ tó kùn báyìí tó yẹ pé bí àwọn ọmọ àjàrà búkà ọmọkọ́mọ ọmọ rádaràda ọmọ ìgbà tó tó ọmọ yìí tó bá súnmọ́ ẹ náà nà ń do lórí burúkú ẹ̀dá tó bá súnmọ́ ẹ láyé wọ́n ń bàjẹ́ tó bá súnmọ́ ẹ náà ọ̀pọ̀ èèyàn kan láti má sọ̀rọ̀ sí orí rádaràda bí ẹ fọ́ dànù wọ́n ta ló ń bá mi gbà má kúrú má bẹ́ẹ̀ dọ́gba. wọ́n mi àbí kẹ́ communication ẹ̀ má bínú jàre àgbáyé á dalẹ̀ àwọn òde bá ń da òde lè bú yín o màámi màámi àbíkẹ́ communication èyí ò wo sáko àwa àwa tàwa ni tẹ bá bí mo ṣe èmi tèmi tiẹ̀ ní group ẹ̀ wèmí náà ọba ní Elizabeth màámi tẹ bá ti ń worú àwa ọmọ pàtàkì ní kẹ́ máa wò màámi tẹ bá wá bọ́ sí group àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ dagaba àwọn ọmọ gúrùpù ẹ̀ ò jẹ́ fojú yín gbolẹ̀ wọ́n dẹ̀ máa wọ́n tún máa ṣe dáadáa fún yín àwọn ò kì í ṣe olóore ọjọ́ kan wọn ò dẹ̀ kì í ṣe ẹni tó máa ṣoore fún yín tó máa gbà lọ́wọ́ yín padà olóore olóore èrègùn ni àwọn wèrè tíbi ẹ̀yẹn ẹ sábọ̀dà àtàwọn ọmọ ẹ̀yìn àti gbogbo wọn àti mòsùn wọn tẹ̀dì tó wà láàrin wọn gbogbo wọn pátá olóore olóore olóore ẹ̀dẹ́ ni wọ́n àbíkẹ́ àdè àbíkẹ́ jàǹgàbá kò jẹ́ fún yín kó gbà lọ́wọ́ yín padà pẹ̀lú àwọn ọmọ yìí ẹ̀bá ẹ̀ẹ́dẹ́gẹ́rí wọn kàn fi sin ègún wọn kì í ṣoore ègún àwọn tàbí kẹ́jà àjàgàbá àwọn tó wà lọ́dọ̀ àtàwọn tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ wọn kì í ṣolóore ègún wọn kì í pariwo òṣì síta ẹnu wọn wọn mọ wọn lẹ́nu dáadáa báwọn rí gan ṣe tán kọ fún gbogbo ẹ lánàá sí ibẹ̀ wọn kì í ṣèyàn jágbajàgba ẹ wá rìn gẹgẹgẹgẹgẹgẹgẹ ẹ wá lọ sọ́dọ̀ dọta mi Lizzy Anjorin àwọn ọmọ warrior àwọn warrior sọ ọmọ gidi ni wọn ìjọ ti máa pàdé wọn ní gbòòrò báyìí tí mo rí wọn ní gbòòrò èyí tó wọ jeans tó wọ ṣòkòtò nu àwọn jeans uncommon jeans ni èyí tó lẹ̀ mọ́ wọn lára báyìí ẹ ti máa mọ̀ pé eléyìí ò ń ṣe àwọn bender select àwọn àwọn àwọn empowerment àwọn eléyìí wọ́n jẹun kánú owó wà lọ́wọ́ wọn dákúdádú jìnnàjìnnà ni dọ́bẹ̀ de liz báyìí inú mọ́tò báyìí wọ́n kó oúnjẹ mọ́tò kúnnú mọ́tò ni ẹni tó wá ṣe birthday kìíní fún Lizzy ní ẹ lọ wo package ilé dẹ́mọ̀ tó ń gbà lórí social media lórí social media ni lẹ́yìn tó yẹ pé owó ẹ̀ tó kéré ló ń gba three hundred and fifty thousand tó wá ṣe happy birthday fún Lizzy tó wá celebrate tó wá kí àwọn onídàálà àwọn tó máa ń kọrin birthday yẹn abẹ́rẹ́ òkú bí àwọn ọkọ̀ táwọn ń ṣe ni Tòkunbó ló bú kó lò ṣùgbọ́n tó yẹ pé wọ́n ṣe birthday fún ẹ lásán àwọn onípa ara méjì ló wá àwọn onípa ara méjì ló wá kí happy birthday pàrọ̀ ara méjì ìlú wọn gan ìwọ gan ń jó gan ó ń jó pẹ̀lú ròònù ni ìwọ tó ẹ pé inú ẹ ò dùn ó ń wo rẹ báwo ti wo rẹ pé báyìí pé ṣé mi náà mo ṣe bẹ́ẹ̀ dèbí ẹ ní ṣopó yìí ìwọ tó ṣe bẹ́ẹ̀ dèbí ẹ ní ṣèrànà tí òkú yẹ ẹ orí ẹ bàjẹ́ ìránkù ìran tí òkú gan ó gbọ́dọ̀ ó dùn ó máa ń dùn jù tó ṣe ń jọ yẹn lọ ṣe bẹ́ẹ̀ dèbí ṣe ní ṣopó olóṣì burúkú olóṣì ó lọ tàwọn bàálù bàálù bàálù orí burúkú lọ tẹ ó lọ tẹ bàálù bàálù kínní bàálù pọ́pù mọ̀ sí kínní ó tẹ̀ mọ́lẹ̀ pọ́kọ́lọ̀ bàálù tó fi ń ṣòkú olóṣì oníṣẹ́ ìrántí o oníṣẹ́ remembrance ara ẹ̀ lẹ̀ orí ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe yẹn bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe yẹn ọkọ mi kan tí ò ń ṣe celebrity a ṣe bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ gan ayé gbọ́ ọ̀run mọ̀ ọkọ mi tí ò ṣe celebrity bọ̀dá àdìsá tí ò ń ṣe celebrity bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe yẹn bẹ́ẹ̀dẹ̀ ọkọ mi tó yẹ pé ní ọ́fíìsì láti ṣe táàtì ẹ̀ tí ò ń ṣe pé bóyá àṣe rádaràda kan olóṣì bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ṣe yan abẹ ní ṣoṣù wọ́n ṣe wọ́n ṣe surprise birthday náà ọmọ ṣe surprise birthday ọmọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ surprise birthday fúnra àbí wọ́n fúnra rẹ̀ ẹlẹ́bàá ló package ẹ̀ pé màmá ẹ̀ máa bá gbé kéèkì kan lẹ̀ sí bíbá olóṣì o ṣe birthday náà ọmọ ẹ̀ ò lè bẹ́ẹ̀ ya fọ́tò olóṣì oníranù ẹni ṣe birthday bí ẹni ṣoṣù. ẹni ṣe birthday bí ẹni ṣoṣù birthday ni wọ́n ṣe yẹn wọ́n rá dáradá orí orí gí ẹ̀kí ẹ̀ orí gí ẹmi ó dàbí ohun tán fi ń koná ẹ̀yin ti YouTube ó ti tán ẹ̀yin máa lọ lé yín. orí gí ẹmi ó dàbí ohun tán fi ń koná wọn ta ló fẹ́ máa bá ṣe kìíní bìbà orí bó ṣe rí aláwọ̀ ṣìṣà ó wà nílùú òyìnbó orí bó wà lamẹ́ríkà lè ṣe gbogbo ọwọ́ ẹ̀ báyìí gbogbo ara ẹ̀ gbogbo ọwọ́ ẹ̀ ló ṣá gbogbo nǹkan tó kó sára báyìí ló ṣá ìwọ̀gàn aláwọ̀ ṣìṣá alára ṣìṣá ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣá aṣọ ọrùn ẹ̀gàn ṣá òun gan fúnra rẹ̀ ẹ̀gàn ṣá làwọ̀ bí àṣà sísá mi àbíkẹ́ gàgàbà ṣá làwọ̀ bí ẹ bàjẹ́ ìwọ tó ṣe ìwọ ìwọ tó ṣe ju ti rí ẹ rí ẹ fọ wàá bú mi kí wàá bú àníkà má sọ̀rọ̀ àníkà má sọ̀rọ̀ òun ẹ tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́pàá abolúfẹ́ bá bẹ̀rẹ̀ ló fẹ́ bá bẹ̀rẹ̀ ọlọ́pàá ló fẹ́ bá bẹ̀rẹ̀ orí ẹ̀ burú dànù ṣé wèrè ń bí ìbá kí wèrè sórí ìyá láìjà ẹ̀ àwọn ọlọ́pàá nàìjíríà ló fẹ́ bá bẹ̀rẹ̀ àwọn ọlọ́pàá abo ló fẹ́ bá bẹ̀rẹ̀ orí ẹ̀ burú dànù wọ́n ta ló ń bá wí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́pàá ọ̀pá àwọn ọlọ́pàá àti ibo ló fẹ́ bá bẹ̀rẹ̀ àfẹ́ máa sá fún ẹni tó yẹ kẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ bá sọ ní kọ́nà tẹ́ ẹ bá fẹ́ ká gbọ́ gbogbo ohun tẹ́ ẹ fi sọ ń gbangba yẹ kẹ́ ẹ lọ fọ́ọ̀mù whatsapp group kẹ́ ẹ lọ bára yín wí gidi ń bẹ̀ kó wá kẹ́ ẹ wá àwọn èèyàn pàtàkì kó ní o fẹ́ o fẹ́ rí ìyá ẹ̀ kíyẹ ẹ̀ bóyá o ló máa dá whatsapp group lẹ̀ ní ẹ pé ìyá ẹ̀ síbẹ̀ kí wọn náà wà bẹ́ẹ̀ kí gbogbo yín wà bẹ́ẹ̀ kẹ́ ẹ wá wá àwọn èèyàn tẹ́ bá rí i pé àwọn èèyàn kò ń ṣe àwọn alátẹnujẹ tó ń sọ̀rọ̀ lórí social media kò ń ṣe àwọn alátẹnujẹ ẹ gbára yín sọ̀rọ̀ kẹ́ pe ara yín kẹ́ bára yín sòótọ́ ọ̀rọ̀ kò ń ṣe àwọn bá bí àlà kò ń ṣe àwọn tó ń retí pé àwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n rẹ́dí àti sòótọ́ ọ̀rọ̀ gidi tó mọ̀ pé kọ́ ẹ pé àwọn àgbàlagbà bíi mẹ́rin kẹ́ ẹ pera yín kẹ́ ẹ ṣe fídíò kẹ́ ẹ ṣe voice call kẹ́ ẹ bára yín wí kẹ́ ẹ bọ́mọ tó ń ṣarán wí kó yárán burúkú ṣe kó kó ṣì dànù ọmọ tó ń ṣe rádaràda tá a máa sá lọ ẹ máa ní àwọn òní sọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi ọrẹ mi ó jàre èèyàn mi tó gbáàsì àjọkẹ́ ọ̀rẹ́ mi ẹ kú ìnáwó yẹn ẹ kú ìnáwó yẹn owó òrè máa fi pa owó òrè máa fi pa orí gí ẹgẹ wá fún fóònù ẹni wá abájọ kò ṣe connect sense yuzu ìyẹn lọ́wọ́ máa bára sọ bí káwọn máa sọ̀rọ̀ ọmọ tí ẹ̀kọ́ ẹ̀ bá wí ọmọ tí ẹ̀kọ́ ẹ̀ bá sòótọ́ ọ̀rọ̀ ẹ rò pé irú èmi wà náà tó ń wá sórí social media wọ́n máa sọ̀kan léyìn tó máa dọ̀lá tó máa sọ mí ó yẹ ká ẹ̀sìn mọ̀kọ́ máa lè lisa ibi tó bá gan sí ó máa gan síbẹ̀ ni ní tó bá sọ ló máa sọ àríkà yé sori burúkú kó sì lọ ọmọ tó yẹ ká ẹ bá wí ẹ máa bá wí ni excuse olè mú wálẹ̀ so tọ́ba ti wá di ọlọ́pàá yẹn máa tó lọ four months tọ́lọ́pàá yẹn bá wà lọ four months ó ní pé pólíìsì kọ gbogbo kinní ti kó mẹ́tàn ó ní pé wọ́n ní rí fisíìtì kéèsì yẹn má ó ní pé wọ́n á dá ìdá orí yìí ti bàjẹ́ bí egun tó ń lo wèrè ìrádàrà dá ìdá ẹ̀ wọ́n lè yàn wọ́n lè yàn lẹ́jọ́ wanted ó lẹ́jọ́ ẹ̀sùn um, oríṣiríṣiríṣi wọ́n fi kùn wọ́n lè yàn wá sórí social media wá parọ́ ó ń parọ́ ń kó oríṣiríṣi ṣe ó ń sọ pé ó ń parọ́ ń kó oríṣiríṣi gbowó ṣe gbogbo ẹ̀ ẹni rọ ni. ṣé ẹni tó máa bọ́ sórí social media tó máa wò pé pẹ́m ẹ̀yin wọn ń gbowó tí ó gbóyin gbogbo yín kọ́lẹ̀ yìí ń gbowó ni àwọn táwọn Nàìjíríà bàbá yín gbowó àwọn bàbá yín gbowó ẹ máa wá sórí social media a tún fi iye tó fi orúkọ líìsì ṣó ẹ tí mo ṣe lánàá wo nǹkan tí mo fọra tí mo fọra ayé ẹ pa àbá oṣù àná yẹn èpè náà rọ́ wọlé fún líìsì bẹ̀ tẹ́ ẹ bá wo ṣó àná yẹn èpè náà ṣẹ́ fọmọ líìsì bẹ̀ tẹ́ ẹ bá wo ṣó ìjẹta kínní kan náà ṣe ń bẹ̀ tẹ́ ẹ bá wo ìgẹrin ẹni tán búdì tán ṣépè fún ló wà ń bẹ̀ ẹ wá ní kìjọba máa ń ìjọba òbàdàn máa wò wọ́n máa dá kan wọ́n máa wò wọ́n ló bukú tòkunbọ̀ yẹn wò bá ti wà ní nàìjíríà wò ní tẹ wò ń táwọn èèyàn máa kàlí ẹ lórí eré ló máa pè wọ́n ní àwọn ọba fífún àwọn ọba gan àwọn ọba yẹn gan ẹ̀yin náà kọ̀ ẹ̀yin kọ́ sọ ẹ̀yin kọ́ sọ pálásì di ohun tó ń gbá bọ́ọ̀lù kiri ìwọ ló kọ́kọ́ wá sórí social media fọ́tò ẹ̀ tí wà tàbí kẹ́ gàgà bá ń lọ bá ọba àbí kẹ́ ya tiẹ̀ wọ́n náà ya tiẹ̀ ó rí bó ṣe ṣẹnu bó ṣe ṣẹnu gbọ̀ngbọ̀n wájú ọba tó ṣẹnu fùrì bí ìgbà téèyàn bẹ́gbẹ́ sọ̀rọ̀ bó ṣe rè wájú ọba tó ṣọrùn kọkọrọ àṣírí ẹ̀dá ọmọ tí ò ní rẹ́spẹ̀tì oníradàradà ìwọ Tòkunbọ̀ yẹn níwájú ọba nọmba one wọ́n bí ẹkú níwájú ọba Síjú Adé wọ́n bí ẹkú níwájú ọba Síjú Adé gbogbo orí burúkú tó ń ṣe lórí social media lè ṣerú ẹ̀ lójọba ṣùgbọ́n ìwọ àti ọmọ ọmọ ẹ̀yìn èyí náà ni ẹ̀yin lẹ máa bú ọba lẹ máa sọ gbogbo ẹ̀ gbogbo ohun tó sọ lójú ọba tó ti sọ lótí ọba lórí ọba ọba ọba ọba ọ̀ní ọ̀fìfẹ́ sí ó ti kó jẹ ó ti di my dad ó ti di my dad ní ìfín ohun tó sọ lórí ọba Ifẹ̀ tó náà ọba Ifẹ̀ gan ló ń wá ṣe fracas òun fracas tó bú ọba yẹn tó fi wé oríṣiríṣi gbà tó tiẹ̀ jẹ́ pé wèrè ni most of àwọn tó ti tó yọba òǹkà wèrè pọ̀ láàrin àwọn tó yọba àfẹ̀kà tí ò bá sí wèrè láàrin wọn ẹ sọ̀rọ̀ sọba bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lẹ tún máa lọ sí palace ọba yẹn máa lọ lẹ́yìn máa bọ̀ lẹ́yìn máa ṣe bí gbàtẹ́ pé ẹ̀yin somebody ibẹ̀ ọba ibi ẹ̀yìn ẹgbẹ́ kùtì ẹ̀kùtì ẹ ti sọ àfihàn ọfà Ifẹ̀ ẹ ti sọ the sorry center ẹ ti sọ tẹ́ ẹ bá sọ di tẹ́lẹ̀ wọ́n bí ìyànlá kú ìyànlá ya ẹnìkan rẹ̀ nígbà yí ọba ọba Síjú Adé kí o fẹ́ wọ pálásì ṣíjú adé ṣé wọ́n ránṣẹ́ pé ẹ̀bẹ̀ ó wá tiẹ̀ máa wọlé gan wàá dira dáadáa kó tó wọbẹ̀ bó o bá wọlé báyìí gbogbo ara ẹ̀ máa dìde ní join tọ́rọ́bà ìdẹ̀ ti accommodate gbogbo yóò accommodate wèrè àtàsínwìn yín most of you ẹ̀ tẹ̀ wá kó àti ẹ̀ wá sí respect mọ́ kò sí respect mọ́ gbòjọ́ àwọn tó súnmọ́ kábíyèsí náà náà jẹ́ kó máa mú orí kíní wọn náà jẹ́ kó máa fi wọ́lẹ̀ náà yẹ kó máa fi wọ́lẹ̀ kábíyèsí tó rí ẹni tó ń fi ayé wọn pa owó kiri tó rí orúkọ palace wọn tó fi ń powó tó fi ń lu jìbìtì kiri kàkí kábíyèsí lé wọn dànù tó bá ti wá kúnlẹ̀ orí burúkú báyìí tó bá ti ṣẹnu tó ti ṣẹnu gbùngbùn tó ṣẹṣẹ wúwú tó ṣọwọ́ wíwú tọwọ́ wú pọ̀ jara lọ. wọ́n dàbí ẹni tó lẹ́lifáńtíásìsì lẹ́sẹ̀ àtọwọ́ tó bá ti débẹ̀ báyìí wọ́n máa máa kúrò ọmọ àga ni ó tán. wọ́n tún ti wọ́n tún ti wọ́n tún ti kìbọn kábíyèsí lára kábíyèsí àti rẹ́rìn pọ̀n ọba wa nífẹ̀ẹ́ ni mò ń sọ o kábíyèsí àyà rẹ́rìn pẹ̀ wọ́n tún ti fọ àwọn mọ́ra. Hmm. Hmm. ẹ̀yin èèyàn mi ní wáyé tù àkúmọ̀ àti tàbí wáyé rí. kábíyèsí ó dìgbà tẹ́ bá ń lé àwọn wèrè àtasímù yẹn ní pálásì tí ó yẹ gbogbo ọ̀rẹ́ a máa gbà nínú pálásì gbogbo ọ̀rẹ́ a máa bá yín rẹ́rìn ṣẹ̀ṣẹ̀ ẹ bá máa jẹ́ máa gbé kámẹ́rà wọnú ọ̀dọ̀ yín mọ́ tó bá ti ń wọ ọ̀dọ̀ yín anybody tó bá ti ń wá kiri kábíyèsí kí kámẹ́rà máa ń tí ti wà lọ́tọ̀ anybody ò gbọ́dọ̀ máa gbé kámẹ́rà wá yín mọ́ àwọn kámẹ́rà àwọn motion camera sí most of them wọ́n ti máa tọ́ ti máa ń sẹ̀tì lẹ̀ tẹ́ bá ti ń dọ́dọ̀ yín bá ìpẹ̀rẹ̀ wọ́n máa ń ní ẹ̀yìn àtọ́ kábíyèsí tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ máa dọ̀tí ìjọ ìlẹ́rìí kọ́ máa ọba ọba ọba Ẹ̀gbá wa ìjọ ìlẹ́rìí káwọn èèyàn máa ọmọ ẹ̀gbọ́n òun ṣe gbórúkọ bẹ́ẹ̀ yẹn ọba Ẹ̀gbá ọba mi ọba ìlú mi àbíọba ọba, eri ìjẹ̀bú gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn yóò lẹ́nu ọmọ ìjẹ̀bú kan máa ní kábíyèsí tó ń kábíyèsí ẹ ti wà accommodating jù ẹ ti wà accommodating jù tó bá tẹ̀ jọjọ́ orí náà ló yẹ kọ́ wò pé at least ẹ ti wà náà ẹ ti dọ̀ bàbá bàbá lẹ̀ wọ́n máa máa ṣe kámẹ́rà bí ìgbà tó yẹ pé ìyá àti ẹjọ́ ní intimate relationship and most of these people ẹ̀ ní nǹkan pẹ̀lú wọn torí iṣẹ́ orí burúkú tó fẹ́ ṣe lórí social media ni kábíyèsí ṣó yẹ kó jẹ́ pé láyé yìí kan wanted wà lẹ́gbẹ̀ẹ́ yìí ní nàìjíríà àwọn ti gbé wanted ẹni tó jẹ́ wanted ti dọ́dọ̀ yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ṣó kó rí bàbá àfẹ́ gbogbo ọmọ iná ní ọba ìlú wọn wọn ní lọ́dọ̀ ìlú wọn o ọ̀dọ̀ yín ni iná máa máa fi ṣe kápẹ́ẹ̀tì ọ̀dọ̀ yín náà máa fi ṣe kápẹ́ẹ̀tì hmm. ọba elizabeth ló kọ mi o kábíyèsí ẹ̀mọ̀ mi dáadáa ìyá tí mi ìyá tí mi yes ìyá tí mi ni <laughs> kábíyèsí mọ̀ mi ìyá tí mi kábíyèsí dẹ̀ mọ̀ pé máa protect interest wọn gan on this one. gbogbo ọmọ rádaràda àwa tá a ti ẹ̀wà nàìjíríà gan àjẹkáàdì wanted. àbàdébí wanted. Yeah. ó dá ìfọkànbalẹ̀ aláwọ̀ ni àní mo bá lọ update sórí line mi tó kọ orí ọ̀dà line mi orí ọ̀dà page mi ọba ní Elizabeth bá sọ fáwọn èèyàn níwà ẹnìkan ló send message mi pé kí ló dé ohun orí mi lórí Facebook mọ́ mi wà á tì bí ti tẹ́lẹ̀ mi bá wọn pín ẹ̀ bóyá ló mọ nǹkan tó ṣẹlẹ̀ bí tí mo bí sì bí má wọ̀ rẹ̀ <laughs> ṣé mi wà á tì pé wá drop mo ti kí tí mo bá mo wá lọ kọ síbẹ̀ pé ẹ̀yin èèyàn mi ìṣe ẹ̀mọ nǹkan tó ń ṣe mí mo ní ṣe mò ń tutọ́ mo ní mò ń tutọ́ mo ṣe ń tutọ́ mo ní mo ti rá tọ́mtọ́m kò kò kò gbé o so ìṣe ẹ̀mọ nǹkan tó ṣe mí mi ṣe kì í wá mo ti lóyún gbogbo ń kọ́mẹ̀tì ọ̀hún ni ṣé bí mo yẹn ń ṣe látẹ̀kan ṣé mo tutọ́ ṣé mo jọ lóyún. adọ́wọ̀ láti sí òde dánmọ́ Don't ọlọ́run atọ́kọ mi ò lè dánmọ́ mọ́ ẹ mọ̀ nǹkan ìjọba àyọ̀ ń sọ̀rọ̀ mo ní ah, ó jáde jẹ̀ máa ó jẹ́ ara ra kọ́ máa lọ gbé yíwá kẹmọ́ lónìí o everybody ló ti jágbọ́n everybody wants it. sìn ní kill every jack jágbọ́n Kill every jack fi Oh, jack bẹ̀rẹ̀ But that is kí ni eh anybody bá sọ̀rọ̀ mọ́ sìn wáyà ni kò sí problem a máa lọ ṣe DNA <laughs> ó ní nísìn DNA ó ní kò sí nísìn gbogbo àwọn olórúkọ ọmọ òṣìṣẹ́ wọn náà lóyún tó wá ń tó mọ́ àwọn èèyàn lọ́rùn yẹn ó lẹ́bí bọ́ọ̀tì ní sí ọlọ́kùnrin sí wọn sọ pé hmm, kò sí problem a lọ ṣe DNA. <laughs> ó ní gbogbo obìnrin ló ń sánsìn olórí wọn bá sọ̀rọ̀ DNA báyìí wọ́n máa sá lọ ni wọ́n ní gbogbo wọn máa sá lọ ni pé DNA pé because àwọn ọmọ tó yẹ pé dáadáa náà ṣe kiri títì ṣé èèyàn kan máa yọrú òun lálẹ́ àjọ nìkan ọ̀hún máa pọ̀ lórí ẹ̀ ó yẹ máa sọ pé ah ẹni tó sọ̀rọ̀ ẹ̀ bá mo wá dákẹ́ mo ní òótọ́ dẹ̀ ni ó ní ìjà ó ní mo lọ sọ̀rọ̀ bá ó náà máa sá lọ ó ní dúró onímọ̀ ìdúró máa sálọ onímọ̀ òní dúró máa sálọ lẹ́sọ̀ ìtí wọ́n sọ ẹ̀ kàn sọ tí ń ó náà máa jálẹ̀ mo ní <laughs> ẹ̀ torí gbàtọ̀ kọ́ mi sọ báyìí mo ní yé pa ẹ̀yìn èèyàn sọrí so àbúdà ìṣeré nìyẹn ló tọ́ èèyàn kò jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀ i love you ẹni tí ó bá lọ́ọ̀fù wa kò lọ́ọ̀fù wa nìyẹn n ibẹ̀ yẹn kọ́ bóyá ti kódòvà yẹn kódòvà kékeré yẹn mo fẹ́ kẹ́ múùfù kódòvà kékeré yẹn síbẹ̀ tẹ́ bá múùfù ẹ̀ síbẹ̀ yẹn ẹ wá mú àwọn ilé sórí ẹ ẹ kàn mú múùfù so àwọn ilé wọ́n lè gba bíbà ó máa easy fún yín bẹ́ẹ̀ àwa ń ni last king kí ló ń ṣe kí last king sọ mú ń lọ náà. Our our king needs no Carol. To be honest, ó yẹ kí àwọn ọba kí wọ́n jẹ́ kí security wọn wà tight kan tight security wọn wọn ò gbọ́dọ̀ kí everybody kàn máa no ní ẹ̀gbá wa no ẹ̀kọ́ yẹn ká sòtọ̀rọ̀ ìjọ ò lẹ́rìí tí àwọn èèyàn sọ palace ní ẹ̀gbá àbí ìjẹ̀bú yàtọ̀ sí ìjẹ̀bú gbogbo àwọn ìjẹ̀bú general ìjẹ̀bú yẹn even palace ọba ọ̀yọ́ àwọn ògbómọ̀ṣọ́ ìbàdàn àwọn ọba ọba mi yẹn ìjọ lẹ́rìí tẹ́rí pé wọ́n sọ palace wọn di báwọn èèyàn ṣe ń ṣe iṣẹ́ mọ̀nà wọ́n ti fẹ́ sọ palace ọba Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ti sọ bẹ̀yẹn di iṣẹ́ mọ̀ is is not what what what we people ta expect it is not what we are expecting to be sincere with i would ebi máa sọ fact o ṣe nǹkan tá à ń expect tẹ bá ṣàkíyèsí ìgbà tí tí lady Naomi yẹn tí kún yẹn tó lọ because i was so mad pé lady yẹn lè kún palace mo ṣe ṣáàtì kan gbà yẹn tó. So, tí mo fi sọ̀rọ̀ sáwọn àwọn sisters òní mo fi ọlọ́run búra go and check those sisters ẹ lọ wo àwọn àwọn òní sisters ẹ three of them ẹ rí wọn pé activities wọn ní palace yẹn to be sincere with you everything ó change àfi tẹ́yìn ò bá ń wo nǹkan àwọn sisters the three sisters activities wọn kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ní palace yẹn they wọ́n really jẹ́ ká wọ́n prove ara wọn pé no they know nothing lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace wọ́n sún ara wọn sẹ́yìn ẹ máa rí wọn all this kiri wọn ò ṣe mọ́ ẹ jẹ́ let's let's call a spade a spade èmi mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ tí n bá rí mi ní sọ wọ́n rí lì in fact kọ́ni from hundred percent tó fi change tó fi jẹ́ pé kínní ní balance yẹn wà láì tí má máa fún ọ ó ti wọ́n ti wà bíi twenty percent wọ́n wọ́n wọ́n ṣe four front mọ́ ìyẹn ló máa fi ló máa fi jẹ́ kẹ́ mọ̀ pé number one àwọn arábí yẹn wọ́n gbọ́ ọ̀rọ̀ number two wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ò wà ní àwọn ò fọwọ́ sí dáńfọ́ọ̀lù brọ́dà wọn àwọn fẹ́ kó sọ èmi ṣáwọn débẹ̀ ni èmi máa ṣe tèmi kò sí ní tẹ́lẹ̀ máa ṣe fún ṣe fún mi and it shows to be sincere let's be realistic with ourselves torí láì mo ṣe ṣó yẹn wà láì mo ṣọ wọn kí ni ẹ dẹ change a dẹ sí ẹsẹ pé bíbá kábíyèsí fẹ́ bíbá kábíyèsí fẹ́ yàwó gan àwọn nǹkan kan kan change bọ̀ àtúbọ̀ fẹ́ kí kó túbọ̀ change sí i kábíyèsí ẹ take proper kínní ní palace yín palace yìí ò kì í ṣe torí center nọ́mbà one nọ́mbà alápè yín ilẹ̀ Yorùbá palace yìí ò kì í ṣe torí center tó yẹ máa sọ pé ẹgbẹ́ ògbàgbà kúgba o ọba wa dẹ ẹ̀gbọ́n fáwa ní ní i'm not joking ọba mi ah, ọ à ah. mo mo à ah, <laughs> kábíyèsí ọbẹ̀ ìgbà wa oṣù náà ṣe bẹ́ẹ̀ yẹn o èmi ò mọ ọ̀rọ̀ pa o wọ́n ṣe ibù tẹ́ bá dé ẹ lọ sí ọba alárò nọmba one king ìlàrò tó jẹ́ yewa ọba ẹ lọ wo ọba alárò yẹn àbí kẹ́ ẹ lọ sọ́tà. ẹ tẹ́ wá jẹ́ nọmba one ọba yorùbá wọ́n wá sọ palace di wọ́n wá sọ di tourist center everybody wants to the tourist center. ẹ mú dọ̀lù tí ọba ṣíjúadé ń lò yẹn tán máa fi ṣe patí ó dọ̀lù yẹn tó yẹ pé kínní mo nígbà tí ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ tán ṣàyà ṣe ibẹ̀ yẹn first second year àwọn tẹ bá wọnú ibẹ̀ bá orí yín máa dìde jọ̀yìn ẹ̀rù yẹn sì wà ń bẹ̀ orí yín máa dìde mi ìrò pé nǹkan mẹ́rin ṣẹlẹ̀ ní palace mi ìrò pé orí anybody lè dìde bẹ́ẹ̀ ni ẹ̀ pé nu palace ń bẹ̀ yẹn gan-an àwọn tẹ́ ìṣẹ́ ilẹ̀ máa máa tán máa náà máa wọbẹ̀ náà máa lọ náà máa bọ̀ náà máa lọ náà máa bọ̀ àwọn onírò olè. wọ́n fi ọ̀dọ̀ ọba náà fi ń kọ́bà gbogbo ìbàjẹ́ ayé wọn kábíyèsí kábíyèsí àwọn dáadáa tó ń fi ayé wọn tó fi ń kọ́bà ọ̀dọ̀ yín tó ń fi ọ̀dọ̀ yín kọ́bà yẹn ẹ má yẹ kán lọ kán lọ máa jẹ́ kí kinní o a máa sọ tọrọ fún àwọn oníbàjẹ́ báyìí pèmí náà mò ń ṣèbàjẹ́ lọ́dọ̀ yín ẹlẹ́mi dànù tó wáyé pé àwọn tó ti wá sọ́dọ̀ yín àwọn tá a máa ti rí ó yẹ kẹ́ máa vent àwọn tó máa wá sọ́dọ̀ yín yẹn kò pé káwọn yẹn wá sọ́dọ̀ yín kó ṣe máa rí wọn ní FCC. kó máa rí wọn lọ́dọ̀ ọlọ́pàá kó máa kó wanted kó máa ṣe is that the normal thing àwọn tí yóò bá ti jẹ́ kinní tí yóò já ẹ láwùjọ pé kó máa rí yín ní kó yẹ kó máa rí wọn ní palace ẹgbà wọn ní àwọn onídọ̀tí ẹgbọ̀n wọn dànù. ọlọ́run kú ṣe kò kú sí tí mo bọ àṣẹ palasi mi ò kúkú ń ṣe olóye CAC mò ń lọ àkèjọyè CAC àjọyè CAC ọmọ tó dẹ̀ ń gbé mi káàkiri tí mo fi ń ṣe tá a fi ń ṣe pé wá kọrin ẹja kọrin ẹja kọrin kọrin kọrin ọlọ́run ti bá mi ṣe ó ti wà lamẹ́ríkà amẹ́ríkà náà ti ń kọrin wọn ó bá lọ kọrin bì kan ó bá di next week ẹni bá wùn ló máa pè wọn báwọn bá dẹ̀ pè wọ́n wọ́n ti mọ ibi tí wọ́n bá ṣe ń jìtàn máa ju jẹun ti dé wọ́n kọjá àyè wọn. amẹ́ríkà iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dálà iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dálà kò ń ṣe yí pé bàbá kan wà níbì kan ẹgbàá mi ń bẹ iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dálà lamẹ́ríkà iṣẹ́ ọwọ́ wọn náà fi ń jẹun kò jù bẹ́ẹ̀ lọ kí lẹ tún ṣe báyìí ó dàbọ̀. Carol Williams ẹ ṣe òjàre ẹ bá sọ fún kábíyèsí gbogbo àwọn àtàwọn olórí yẹn kó sọ fún wọn gbogbo àwọn èèyàn tí ò bá dá àwọn jágayàga wọn yẹn má máa jẹ́ kó máa gbé kámẹ́rà wọ palace àwọn tó wà máa wọ palace kan jẹ́ àwọn tó bá tó bá ní nǹkan ṣe tó bá pẹ́ tó fẹ́ wá kí wọn ẹ jẹ́ fún ilé ẹ̀sán fún un tó bá lọ kí.